بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí abala kejì ìjókòó wa ní òní ó tún ti wá bẹ́ẹ̀ ní abala kejì yìí ọ̀rọ̀ ìfẹ́ la fẹ́ mú sọ ọ̀rọ̀ ìfẹ́ la fẹ́ mú sọ. So mo wòye pé èmi yóò máa ṣe ọ̀rọ̀ ìfẹ́ ní àlàálẹ́ bákan náà tí ọ̀rọ̀ bá tún jẹ mọ́ kí n gbé wọ ọjọ́ talim nítorí pé ọjọ́ yẹn ni ọjọ́ tí àwọn obìnrin máa ń wá tẹ́sí máa ń wà níkàlẹ̀. so torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn mọ tí à ń ṣe lórí social media a sì sọ fún wọn wọn ò ṣiṣẹ́ tọ̀ dípò kí wọ́n ṣiṣẹ́ tọ̀ àwọn fíìmù rádaràdan ni wọ́n ń ṣiṣẹ́ tọ̀ àfi àwọn díẹ̀ nínú wọn. oníwàásí olùkọ́ ẹ̀sìn kì í fọkàn sí pé gbogbo èèyàn ni ó jèrè lára tó ń bá sọ torí kò pọ́síbù ṣùgbọ́n oníwàásí olùpèpè sẹ́sìn tó bá bá mílíọ̀nù sọ̀rọ̀ tẹ́nìkan bá ti lè tẹ̀lé ìmọ̀nà oníwàásí ti jèrè oníwàásí ó ti jèrè olùkọ́ ẹ̀sìn ó ti jèrè tí a bá fi lè rí ẹnìkan tó ṣàǹfààní pẹ̀lú ìtọ́sọ́nà tó mú wá oníwàásíhùn kò sọ́ọ̀tì o ọ̀rọ̀ wàásí ó yàtọ̀ sí ọ̀rọ̀ bísínẹ́sì tó ga sí pé tó bá kó nǹkan ọgọ́rùn-ún dé ṣọ́ọ̀bù tó bá rí náìtì náìtà tó rẹ́yọ kan tà tó pariwo pé ha òfò ti dé lọ́sì ti dé ọ̀rọ̀ wàásí ò rí nínú èèyàn ọgọ́rùn-ún tá a bá rí ẹnìkan tó bá tẹ̀lé ọ̀nà mọ́ òun ó ti di èrè fún olùkọ́ ẹ̀sìn tí kì bá ṣe bẹ́ẹ̀ ìṣesí ọmọnìyàn ó tó mú kọ́rọ̀ òṣù ẹni tí ń bá a sọ̀rọ̀ kí ọlọ́run kó ṣàánú wa tọ́ ọ̀rọ̀ ìfẹ́ episode seventy seven seventy six ni mo ṣe ní alẹ́ alẹ́ àbí alẹ́ mọ́júmọ́ yìí mo sì lérò pé ok ẹ jẹ́ ń béèrè nínú ẹ̀yin obìnrin ẹ̀yin mélòó lẹ láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ ìfẹ́ tí mo sọ ní alẹ́ ẹ̀yin mélòó ẹ tó mélòó ń bẹ́ẹ̀ tẹ́ ẹ gbọ́ ọ ṣe àrí báwọn. well eh, àwọn tó gbọ́gbọ́ nínú àwọn obìnrin tí wọ́n mọ̀ pé àwọn bùkátà sí tí wọ́n mọ̀ pé àwọn bùkátà sí most of them ní lo android most of them ní download fídíò ló ń download fíìmù lórí social media tọrọ bá wá kan ọ̀rọ̀ ara yín gangan nígbà náà láwàá wá yín tì nínú agbóhun ẹ wà ó kù o ó kù sí lọ́wọ́. ọ̀rọ̀ ìfẹ́ episode ni mo gbé wọ ìjókòó láàárọ̀ ìwà àkọlé tí mo sì mọ̀ọ́mọ̀ fún ni oríṣi oríkunkun obìnrin oríṣi oríkunkun obìnrin ohun tó bí àkọlé yìí òun náà ni lẹ́tà gbọ̀nà yìí lẹ́tà gbọ̀nà yìí tí mo fẹ́ kà sí wa létí. àbí gbọ́n ọ̀nà kan hùn lọ gba ojú screen tán yìí sẹ́rí wọ́n ojú screen tán ni. ó ní béèrè béèrè béèrè báyìí pé obìnrin abilékọ kan wà ọ̀kan nínú àléébù ara rẹ̀ ni pé. bí ọ bá ṣe ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ bá fi ẹ̀hónú hàn pé ohun tí ó ṣe kò dára tí ọkọ bá fi pẹ̀lú ẹnu lásán láì lù ṣépè. kódà láì dín jíjẹ mímu rẹ̀ kù nítorí àṣìṣe náà tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọkọ rẹ̀ fi ẹjọ́ rẹ̀ sùn òbí rẹ̀ ìyẹn àwọn àna rẹ̀ inú obìnrin yìí kò ní í dùn súlẹ̀ ọjọ́ náà ó máa gbà á tó bí odidi ọjọ́ kan tàbí jù bẹ́ẹ̀ lọ kí abilékọ yìí tó túraká sí ọkọ rẹ̀ èyí ni ìṣesí abilékọ yìí ní gbogbo ìgbà tí ọkọ rẹ̀ bá ti bá a wí tàbí fi ẹjọ́ rẹ̀ sùn ìbéèrè mi ni pé ṣé kí ọkọ rẹ̀ máa wò ó níran ni kí ó di atóbi má ṣe é wí. ẹ̀rù sì ń ba ọkọ rẹ̀ láti kọ̀ ọ́ sílẹ̀ nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kan ni kí ni háà rẹ̀ ṣé wọn kì í kọ́ lọ́mọ kan lẹ̀ ni. ẹ̀rù sì ń ba ọkọ rẹ̀ láti kọ̀ ọ́ sílẹ̀ nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kan ni àti pé bí ọkọ bá fẹ́ ìyàwó mìíràn ọkọ rẹ̀ lè pa á tì sínú ilé kì í ṣe pé kò ní máa ṣètò jíjẹ mímu fún un mọ́ o àmọ́ ọkọ lè yan ibùsùn rẹ̀ lódì pátápátá tí kò sì ní ní àtúnṣe mọ́ ìmọ̀ràn wo ni ẹ lè fún tọkọ-taya yìí tó máa bá òfin ẹ̀sìn mu ẹ ṣe é púpọ̀. mo lérò pé ẹ ti gbọ́ mọ́sálà pé obìnrin kan tí ó ṣẹ̀ tọkọ ẹ̀ bá sọ fún pé n tó ṣe ò dáa kò ní gbà inú rẹ̀ ò ní dùn yọmọ kájọ yọmọ dì so ọkọ rẹ̀ ò sì ní lù ú kò ní fi ṣépè kò ní febi pa kódà tọkọ ẹ̀ bá tún fẹjọ́ ẹ̀sùn àwọn òbí rẹ̀ the same thing náà ló máa ṣẹlẹ̀ so oníbèrè wa ń bèrè pé ṣé kí ọkọ yẹn kọ́ máa wòran tàbí kí ọkọ yìí kó fẹ́ lòmíì ṣùgbọ́n ẹ̀rù tí ń ba ọkọ yìí ni pé tó bá fẹ́ lòmíì yọ pàtì yọ pàtì sínú ilé so kí ni kò ṣe. mo kọ́ fẹ́ kí ẹ̀yin tí ẹ ní irú ìrírí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ kọ́kọ́ sọ̀rọ̀ kí n tó là yín lórí ẹ̀. ta ló ní àmọ̀ràn tó fẹ́ gba aya àti ọkọ tọrọ ìkàn ta ló ní àmọ̀ràn tó bá òfin ẹ̀sìn mu mo jù ú lẹ̀ sí yínú nù kẹ́ ẹ hàn án. ọ̀n ìyàwó kan náà lè sọ̀rọ̀ gbogbo ẹ̀ tó bá ti níyàwó ńlé náà ni ọ̀rọ̀ ìkàn wọn náà sá nìkan ńlé. o sì mọ bí ṣe máa ṣe tó bá ṣàṣìṣe tó bá pè sákìyèsí ọmọ bí ṣe máa ṣe àmọ̀ràn wo ló fẹ́ mú wá ọ̀yá bisimilayi àmọ̀ràn wo ló fẹ́ mú wá ẹ má bọ̀ ní àyìn at least kóhùn jáde nínú recording. àmọ̀ràn tèmi fún ọkọ arábìnrin yẹn sí àmọ́ mi fún ọkọ arábìnrin yẹn ni pé kó ṣe sùúrù kó máa fara dà á títí tí tọ́gbọ́n ó tí láàkáyé ó tó ìsọ̀kalẹ̀ sórí obìnrin yẹn tí ó bá jẹ́ pé ọmọ kan lẹ ló tí bí nígbà tí ó bẹ méjì mẹ́ta ọlọ́run lè ti rọ̀ lẹ́mìí. ọ̀hún nídìí kó ta ko àmọ̀ràn alámọ̀ràn. omi kankan ọmọ máa sun jáde pẹ̀lú àdámọ́ ilẹ̀ rẹ̀ jó so ẹni tó kọ́ sọ̀rọ̀ tó rí un tẹ̀blíìgì ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ́ọ̀sì mọ̀ pé nínú tẹ́bi tírẹ́nì àwọn tẹ̀blíìgì òun náà ni ikram àti inshàlá kèésì tó lára ọmọ ọba kó mọ̀ kú làǹsákì so wọ́n ní kí ọkọ yẹn kó máa ṣe sùúrù kó máa fi pọ̀ ńlẹ̀ kílẹ̀ fi kún pé tílẹ̀ bá kún ó ṣeé ṣe kó máa ṣe bẹ́ẹ̀ mọ́ ọyá o. ọyá táyé. wa alaikum sà. ní tí èmi rí bẹ́ẹ̀ ni pé inú ọ̀rọ̀ gbéyàwó kò sí better for worse bàtí islam ti tu wálẹ̀ bá lè fẹ́ yọkan lè fẹ́ méjì àìsàn tí o bá sọ pé better for worse nígbèsè ayé yóò fi worse solution náà kẹ́yọ̀ fẹ́ lómi. ó fẹ́ lómi ẹ bọ́ wọ́n ì lọ ẹni yẹn ti sọ pé òun ò ní ìkápá àti fẹ́ ẹlòmíì torí tóun bá fẹ́ lòmíì yóò pa obìnrin yẹn lára ó wá rọrùn kéèyàn jẹ́ kí nǹkan pa ẹnìkan láàjú kó pàgbèsè ayé yẹn láàjú ìgbà tí ìsìláàmù ti fi àyè ìdẹ̀kùn lẹ̀ fún wa ó rọrùn fún un kó mọ́ ó ti fẹ́ lantí èrò. ntọ́ òun sọ ni pé tó bá ti já sí pé obìnrin yóò ní máa gba àtúnṣe kọ́kọ rẹ̀ kó fẹ́ ẹlòmíì ìbá àwa yọrí sí wípé kí obìnrin ti bí òun kó padà sílé òbí rẹ̀ ohun tí ó fọwọ́ ara rẹ̀ fà nìyẹn òun rí nírì wípé kò yẹ kí obìnrin kó máa ní ayé ọkùnrin lára ìgbéyàwó òsì fún pé kóbìnrin kó wá máa ní ayé ọkùnrin lára kọkùnrin máa lè ṣe kọ́mọ̀ lè ṣe ìbáwí eléyìí tí ẹ̀sìn gbà láàyè òkè ẹ̀yin obìnrin náà ẹ̀yin náà sọ̀rọ̀ o ẹ̀yin náà sọ̀rọ̀ ti yín o kálọ̀bọ̀ àṣàfà ẹ̀sìn lórí wọ́n fẹ́ fi mọ bóyá ẹ̀kọ́ wà láwọn náà ní ni wọ́n fi ní ká máa sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ kan mo ní kọ́lọ́ ń bá wa san àbá wa ní ẹ̀san lórí wọ́n fẹ́ mọ ẹ̀kọ́ wò láwọn náà ní nípa ìbálò nínú ilé wọn fi ní ká máa sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ kan irúṣẹ̀lẹ̀ yìí ẹ̀yìn ẹ̀kọ́ tó kọ́ wa náà ní pé ìlà wà láàdìrọ̀ kò sí ìnira nínú ẹ̀sìn so àṣìgbọ́dọ̀ fi ara nira wa lódì wọn gbà tí arákùnrin ló ń ṣègbẹ̀jù kó wọn ò lè na arábìnrin tí kò sì fẹ́ dọ́ràn kò sì ní kápá àti fẹ́ ìyàwó kejì tó bá sì ní kó wọn pàtì lábẹ́ bẹ́ẹ̀ obìnrin lè máa ṣe nǹkan míì tẹ́sí ọ̀fẹ́ ní tó dáa jù lọ ni pé bóyá bíi tí àáfàá mọ̀ sọ ni pé ní tí ọ̀bẹ mi láàmú ó lè bọ̀ ọ́ láàmú bóyá wàá rí lè bá ẹlòmíì láàmú tí ó padà chẹ́ǹjì ní ààyè bòmíì so yóò dára jù kọ́bùkùnrin náà kọ́ wá ẹ̀ńtí ọ̀bá láàmú kóbìnrin náà sì kìnnìkan wá ẹ̀ńtí ọ̀bá láàmú wallahu alam. ṣẹ́gbọ́n tó sọ yé òun náà rẹkọmẹ́ǹdì tọ̀láàk ìtumọ̀ tó sọ nu o ọ rẹkọmẹ́ǹdì tọ̀láàk tó bá ti di wípé bóbìnrin ẹ ṣe fẹ́ máa ṣe nu tí ó sì ń pa ọkùnrin lára pé yóò rí ọkùnrin tí yóò máa wò ó lórí àṣìṣe rẹ̀ tó ẹ pé tù wọn yóò gé fọ́ nígbà tí ò ti bá tọkùnrin mu kọkùnrin nǹkan wá ẹlòmíì tí yọba tiẹ̀ mu ara ìtọ́rọ̀ mọ́ ìgbéyàwó nìyẹn tó bá fẹ́ tẹ́mi ẹ̀ bá fẹ́ gùn ok ọ̀ya. bisimilayi alhamdulilayi wasalatu wasalamu ala rasulillah ní ti ìmọ̀ràn tí mi fẹ́ fún arákùnrin ni wípé tóbi bá rí báwọn ní kí irú wọn máa fẹ́ ni wípé kí wọ́n di adarí ilé ṣùgbọ́n ọ̀nà tí ó tún lè gbà láti ti kọ́ kalẹ̀ lẹ̀ ni pé kó wá ẹnìkan tọ́mọ̀ pé wọ́n gbọ́dọ̀ sí lẹ́nu tí ọmọ fẹjọ́ rẹ̀ sùn. níwọ̀n bá àgbà tí ó bá ti jẹ́ pé kò lọ́rọ̀ ẹ̀kẹ́ sí gbọ́dọ̀ sí lẹ́nu mọ́ ìmọ̀ràn tèmi náà ni pé kọ́mọ̀dé kọ́mọ pọ̀ ńlẹ̀ tọ́mọ bá ti pọ̀ ńlẹ̀ yóò di wàhálà sí lọ́rùn kí wọ́n ètè yàgò fúnra wọn wàhálà ọ̀hálà. òun náà rẹkọmẹ́ndì tọ̀láàkì náà ni pé kọ́mọ̀jẹ̀ kọ́ mọ́ pọ̀ ńlẹ̀ o tí ó tọ́mọ bá ti pọ̀ ńlẹ̀ ó nírú obìnrin bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ jẹ gàba lórí ọkọ ni wọ́n máa fẹ́ darí ọkọ ni nígbà tọkọ bá bọ́ ọ kò ọ tó fẹjọ́ ẹ̀ sùn tí ọ ta ló fẹ́ kó so ibi tí ń lọ náà ni ó fẹ́ gún tọba ti wá tọba fi lè jẹ́ ó gún ọmọ ọdún fínfín lábẹ́ rẹ̀ ni o aláàjì ẹ̀yìn orí nǹkan sọ sí ni ó ti dá a báwọn tó túmọ̀ sí pé jùmùhúrù jùmùhúrù àwọn ọkùnrin wọ́n lọ síbi tọ́lák ok so ní contrary view ni aha. Uh -huh. so jùmúrù àwọn ọkùnrin lọ síbi tọ́lák now ẹ̀yin obìnrin mo fẹ́ wá sọ́dọ̀ yín ẹ ti gbọ́ ọyá bàbá ẹ bá yín rọ ẹ máa sọ. Wa alaikum salaam. No. Okay. Okay. Okay. Okay. ohun tí bàbá sọ ni wípé ká má gbọ́ ẹjọ́ ẹnìkan dá o pé ẹjọ́ ẹnu ọkọ òun ni a agbọ́ ti ẹnu ti ìyàwó ìyẹn ni ọ̀rọ̀ wọn kejì ni wípé ohun tó súnmọ́ àwọn wò pé bóyá onítàn jẹ́ ẹni tó jẹ́ ọlọ́mọge tó ṣẹ̀ṣẹ̀ wọ ilé ọkọ pé ó wá ohun tó kọ́mọ̀ jù fún ọlọ́mọge òun náà ni pé ìṣe tí máa ń ṣe nílé bàbá rẹ̀ náà ni wọ́n kọ́kọ́ máa ń gbé wọ ilé ọkọ pé bóyá tó bá pẹ́ ó lè yí padà alákọ̀ọ́kọ́ kí n kọ́kọ́ ṣe àtúnṣe sí ọ̀rọ̀ tí bàbá sọ ọ̀rọ̀ tá a bá gbé wá sórí ọ̀rọ̀ ìfẹ́ mo máa ń sọ wípé kò dúró fún dídá ẹnìkan ní àrè àbí dídá ẹnìkan ní ẹ̀bi bí kò ṣe pé a máa ń yiri ọ̀rọ̀ yẹn wò ní ojúpọ̀ náà kí lẹ̀sìn sọ lórí irúurú ọ̀rọ̀ yìí tó ti yé kí ni ẹ̀sìn sọ tọ́rọ̀ bá rí báyìí kí lámọ̀ràn tẹ́sì mú wá ó ní nǹkan tí a wà after ń bẹ̀ tá a bá ti wà ní ọ̀rọ̀ ìfẹ́ program kì í ṣe pé ká wá sọ pé à jẹ̀bi àbójáre ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ni pé kéèsì yìí kéèsì kan tó tó clean tó neat ni ọ̀wọ́ ẹ̀sùn tó kàn fi kan ìyàwó ẹ̀ náà ni pé ìgbàkígbà tó bá ṣàṣìṣe tó ń bá pèsè àkíyèsí inú rẹ̀ kì í dùn tóun bá ti fi ẹjọ́ ẹ̀sùn ok tóun bá fẹjọ́ ẹ̀sùn àwọn òbí rẹ̀ tẹ́n bá bá sọ̀rọ̀ inú rẹ̀ náà kì í dùn ẹ gbọ́dọ̀ mi yé so àti lọ síbi irú ẹ̀sùn wo ni àti bùkátà sí irú ẹ̀sùn wo ni but kókó tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé ọkọ rẹ̀ bá wí pẹ̀lú pé n tó ṣe yóò dáa ó sì ń rí àpì sí ọkọ rẹ̀ ọkọ ẹ̀ tún fẹjọ́ ẹ̀sùn àwọn òbí rẹ̀ wọ́n tún sọ fún pé à tí wọ́n ṣe yìí kò dá náà ni yóò tún padà react sí ọkọ rẹ̀ ojú wo ni ẹ̀sìn fi wo irú sí bẹ́ẹ̀ tó bá ń wáyé láàrin ìyàwó àti ọkọ. now inú àkíyèsí tí mo fẹ́ pè mo sì tún fẹ́ sọ àwọn àrírí díẹ̀ tẹ́ bá gbà mí láàyè ṣe rí àwọn àrírí ó ṣàgbà nǹkan gbà mí obìnrin kan nígbà tọkọ nígbà tí èbímọ gan ni wàhálà ti pọ̀ nínú àánú ọlọ́run nígbà tó bímọ kan wàhálà náà tún ó ṣe ń dínkù díẹ̀ nígbà tí ebi kejì wàhálà wàhálà wàhálà dínkù dáadáa débi wípé obìnrin wa tún máa tún pe àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ míì ṣàkíyèsí ọkọ wa máa sọ fún wípé tó bá yẹ pé nígbà tó ń náà máa ṣe báyìí tó bá yẹ pé òun bá kámẹ́rà rẹ lẹ̀ ní bá padà fi hàn ò ní ẹ̀ yọ àwọn sọ yìí pé ah, ìbọ́lọ̀ náà lọ́bọ́ ló débẹ̀ tí mo sì rí dìsìndìsìn gan kí aláwọ̀ sànù wa tẹ́rí ẹnu àkíyèsí tí bàbá wa pè ní wípé tẹ́rí ó ń bẹ́nu bí ẹlòmíì ṣe máa ń bí máa ń ṣe máa ń pèèyàn sákìyèsí ló fi jẹ́ pé inú àánú ọlọ́run tó bá jẹ́ pé irú ọkùnrin yẹn àtobìnrin náà tí àwọn onímọ̀ tí wọ́n bá gbọ́ bí ọ tí wọ́n bá kíyèsí bí ọkùnrin yẹn ṣe máa ń pàkíyèsí wọ́n ní pẹ̀lẹ́ lakọ pẹ̀lẹ́ labo ẹlòmíì obìnrin mi ò sì lè fẹ́ kan ló ń bàwí kankan dàbí alára ńlẹ̀ rẹ̀ ní ẹ̀sìn máa sọ wípé wèrè àwòkù lóbìnrin ilé ọkọ náà wọn ò ti wò yòókù èmi ìbá pé tó bá lè tó lè ṣègbìyànjú látàrí wípé kó sì tún máa continue èmi ò sọ wípé tí ó bá ti ṣe ṣíríkù tí ò sì bá ìwà mọ̀nàmọ́ná bíi ìsìnà mo fẹ́ sọ wí pé yọ padà ẹẹkan náà kí gbogbo wà náà ká a débi tá a dé yìí ẹlòmíì tó bá jẹ́ pé ọnú ọkùnrin tó bá jẹ́ pé ìwọ̀n àwọn ìwà tí ẹ̀bá ẹ̀kọ́bìnrin bá ní ìwà tọkùnrin míì gan ń hù tó bá lọ ọjọ́bìnrin ni ọkùnrin kò lè bá gbélé ní àárín oṣù kan ṣùgbọ́n lópin ìgbà tá à ń gbọ́rọ̀ lẹ́nu yín ó ń kálukú yí padà ń yí padà so kálọ̀ mọ́sá àṣàánú wa kó bá ní ṣe ìyípadà fóbìnrin. tọ́ ẹ ṣeun àti gbọ́n tẹ́ sọ kókó ń tẹ́ sọ náà ni wípé kọkùnrin yẹn kó ṣe sùúrù bákan náà lọ́wọ́ parí ọ̀rọ̀ yín ọ dàbí ẹni pé ó tako ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa pé ẹ gbà wípé ẹni tó wà ní àwùjọ ti ń gbọ́rọ̀ ti ń gbọ́rọ̀ ó sì ń yí padà kí wàá la fẹ́ pé tó wà ní àwùjọ yìí kan náà tí ò yí padà ibi tí wàhálà wà nìyẹn ọkùnrin ẹsẹ màláìka àṣírí tí kóbìnrin náà jẹ́ kí ni kó jẹ́ màláìka tí bá sì gbọ́ ẹni yé dáadáa n ti ń sọ ni pé kó ṣàṣìṣe kó ń pè ṣàkíyèsí kó ní no ẹ mi yé. tó ń túmọ̀ sí wípé ẹni tí kì gbà póun ṣe àṣìṣe òun ni ẹ tún sọ̀rọ̀ kan pé bóyá àwọn tí ọkọ ẹ̀ fi ń bá sọ̀rọ̀ ká sọ pé àwọn tọkọ ẹ̀ fi ń bá sọ̀rọ̀ le tòbí ẹ̀ tún kọ́ tòbí ẹ̀ tún kọ́ torí ẹni yẹn sọ pé òbí náà máa sọ fún pé à ń tó ń ṣe yìí ò dáa àmọ́ tó dá sí wípé. yóò tún rí áàpì yóò tún fàbọ̀ sórí ọkọ náà ni pé ẹ lọ fẹjọ́ òun sùn ok now ẹ̀yin obìnrin ọpọ́n súnkàn yín o torí pé àlámọ̀rí yìí àlámọ̀rí yín ni àlámọ̀rí yín ni o. Um, àlámọ̀rí yín ni àlámọ̀rí yìí mo fẹ́ gbọ́ kí ni ohun tẹ́yìn náà fẹ́ sọ torí pé ẹ̀yin gangan ní òkú oorun òkú oorun ẹ̀yin gangan ni ẹ wà ní igun victim tí wọ́n fẹ̀sùn kàn pé tẹ́ ẹ bá ṣe ní tí ò dáa tọkọ bá complain inú yín kì í dùn tẹ́ bá tún fi ẹjọ́ yín sun òbí yín àbò oníbàáwí yín tó òbí yín bá sọ fún pé à ń tọ́pẹ́ ẹ sọ pé ó ṣe yìí ò dá ń tòótọ́ ẹ sọ pé ẹ ti gbọ́ náà ni ṣùgbọ́n inú yìí ò ní dùn kí lẹ lérò pé ń fà á kí sì lọ́nà àbáyọ ọ̀ya ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá tẹ́ wà ní ọkọ kí lẹ lérò pé ó ń fà á kí sì ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ là ń wá kẹ́yìn tẹ́ ẹ jẹ́ ìyá kẹ́ ẹ sọ̀rọ̀ káwọn tí ò tí ì dìyà kí wọ́n lè mọ ní ti ń bẹ ń wájú fún àwọn ọyá o.